ìgbé ayé jẹ́ ti ẹ̀mí nípasẹ̀ àdúrà ó lè ní àjọṣepọ̀ pẹ̀lú ìjọba tẹ̀mí múra sílẹ̀ fún ẹ̀dà irú ẹlẹ́ẹ̀kọkàndínlógún ètò àdúrà ọlọ́jọ́ kan ní àgbáyé pẹ̀lú olùṣọ́ àgùntàn kristo yakilome èyí tí yóò wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ jímọ̀ sí ọjọ́ sátidé ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní dédé aago mẹ́fà àṣálẹ́ a ó gbé ètò yìí jáde lórí àwọn ibùdó rédíò wa àgbáyé o lè kópa nínú àwọn ètò yìí lórí afẹ́fẹ́ ní orí ìtàkùn yìí www.loveworldradio.fm tàbí www.sentence.org tàbí kí o ṣe àgbàsílẹ̀ áàpù yìí sórí ẹ̀rọ alágbèéká rẹ ní àtòrí loveworld app store google play store tàbí apple app store kí o sì gbọ́ lórí afẹ́fẹ́ láàyè rí i dájú wípé o gbọ́ pẹ̀lú àwọn ẹbí rẹ àti àwọn ọ̀rẹ́ rẹ kí Ọlọ́run kó bùkún